yorùbá bọ̀ wọ́n ní àìrọ̀ òjò kò ní kírun ọmọ wò àìrọ̀ òjò kò ní kírun ọmọ wò kàkàkà wárìdí olókun <laughs> òjò àárọ̀ kàtàkàtà abẹ́ẹ̀ rí gbogbo ojú tó ń wò mí lé pátápátá ọmọ aráyé ò ní rìdí yín ọmọ aráyé ò ní rìdí mi ọmọ aráyé ò ní rìdí gbogbo wa ọláyẹmí kábàá lórúkọ tèmi àtàbàtúbú the great abẹ́rẹ́ orí officially baba àbèjì eh, ọmọ baba foga nílùú ìwé ìjẹsà mo tún kí yín kó àmójúbà àkọ́tún ètò kájọsọ ti tòní lójú àmóhùnmáwòrán Orísun mo gbàdúrà pé bá a ti ríra wa dunnú lọ́sọ̀ọ̀sẹ̀ lójoojúmọ́ àní ríra wa sọ̀kún lágbára Ọlọ́run lórí ètò tòní hmm, ẹ̀yin tí ẹ ti ń bá ètò yìí bọ̀ tó bí ọjọ́ bíi mélòó kan ẹ ti mọ̀ bó ṣe máa yá wọ́n ti máa ń gbà lálejò àwọn ògbóǹtagì olórin òṣèré tíátà àti àwọn tó jẹ́ amúlùdùn yàtọ̀ sí amúlùdùn àwọn tó ní nǹkan kan pàtàkì tí wọ́n ń ṣe láwùjọ tí wọ́n ń fi ìwà tàbí ìṣe wọn ran ọmọ aráyé lọ́wọ́ làwọn tí mò ń gbà lálejò abala ìfọ̀rọ̀jomi tó rọrọ̀ ó wà lórí ètò yìí abala ẹ̀ ń tí a ti yẹra wa wò tá a ti máa dáhùn ìbéèrè lọ́lọ́kan ọ̀jọ̀kan ó wà lórí ètò yìí a ní abala àṣà àti ṣe Yorùbá torí inú kí àṣà àti ṣe Yorùbá ọmọ bá di àfẹ́yìn tí ogun alárẹ́ fi sọ ẹ̀yìn làwa múlò kúkúdùn lórí ètò yìí pàápàá jù nílé iṣẹ́ Orísun tẹlifíṣàn gbogbo nǹkan yìí ni a máa mú wá fún yín lórí ètò Kájọsọ tòní ẹ wo ẹ jẹ́ máa ti ẹ má sùn torí pé ètò tòní á dùn gan àní gbogbo ọ̀nù ṣẹ́fẹ́ máa lè jò mí tí mo lọ tí mo padà dé máa ṣàfihàn wọn ní kíkún mọ́ bọ̀. ètò Kájọsọ sì ń tẹ̀sọ́ ajú pẹ̀lú Ọláyími <laughs> Ah, òjò ti ń pagún wọn bọ ọjọ́ ti pẹ́ àjọṣepọ̀ wa pọ̀ gan gidi ó pọ̀ tí mo mọ̀ dénúdọ́kàn dáadáa olórin ni wọ́n wọ́n jẹ́ ọmọ ìránṣẹ́ ọlọ́run àwọn ti kára ara wọn ìránṣẹ́ ọlọ́run tí orin yé tọ́mọ ti fún tẹ̀dọ̀ orin wọ́n lè tú bíbélì láti Genesis dé ìfihàn torí pé wọ́n bá kínní yìí lé àwọn gangan tó wá jẹ́ ohun tí wọ́n yàn láàyò apọ́stù ni wọ́n hmm, olórin pàtàkì ni wọ́n tí è ṣe kéékèèké <laughs> àwọn náà ni apostle ọdúnyẹmí israel ọ̀jẹ̀gẹ̀lẹ̀ kí ni ẹ̀dà. ọlọ́run mò ń tiraka ọlọ́run wo mí mi ò ṣọ̀lẹ jẹ́ kí àánú pè mí jáde láàrin ènìyàn ọlọ́run mò ń tiraka ọlọ́run wò mí mi ò ṣọ̀lẹ jẹ́ kí àánú pè mí jáde láàrin ènìyàn. apostol kí ló dé gangan tẹ́ ń ṣe bẹ́ẹ̀ yẹn náà ẹ kó papọ̀ fáwọn méjèèjì àwùjọ sọ. nítorí ọláyímíkẹ́ ọlọ́run ah. wò wá ń tiraka ọlọ́run wò wá ò ṣọ̀lẹ jẹ́ kí àánú pè wá jáde láàrin ènìyàn. ẹ̀yin elétí ọ̀fẹ́ tẹ́ ẹ máa ń gbórin tẹ́ ẹ máa ń sáré lọ́ọ́ fi ṣàwo orin ọdún yẹmí ni ó ń bẹ ní studio lọ́wọ́lọ́wọ́ tó o bá sáré gbé jáde masu ẹ máa fojú ẹ rí máa bo ọlọ́run o ṣáà rí i pé à ń tiraka ọlọ́run wò wá àṣọlẹ̀ jẹ́ kí àánú pè wá jáde láàrin ènìyàn nílùú nàìjíríà káàkiri àgbáyé lórí ètò yìí nínú iṣẹ́ ìránṣẹ́ tá ń ṣe hmm. láàrin àwọn èrò láàrin àwọn ènìyàn kí àánú kó dá wa ayọ̀ sọ́tọ̀ hmm. jẹ́ kí àánú pé wá jáde láàrin ènìyàn. ah orin rèé hmm. orin tá a bá débi tá a ti fẹ́ mọ̀ yẹn dáadáa a máa tú bẹ̀ yẹn ṣe rí i nǹkan kan tí àwọn èèyàn fi sinmi lẹ́nu iṣẹ́ tí wọ́n fi rán mi lórí ètò kájọsọ tòní hmm. wọ́n ní àtàbàtúbú ah tí báyìí pa àyè bẹ́ẹ̀ gbà mí n bá play voice note àwọn èèyàn hmm. ìdí rèé tí mo fi gbé yín wá ọmọ ìránṣẹ́ ọlọ́run ni yín tá a ti mọra láti ilẹ̀ haúsá tá a túnjọ fi dé sàlẹ̀ ń bí ẹ̀yin fúnra yín ìránṣẹ́ ọlọ́run ni yín wọ́n ní mi ò sọ̀rọ̀ wípé àwọn àsọtẹ́lẹ̀ hmm. ó pọ̀ nípa nàìjíríà. Hmm nípa ètò ìdìbò nípa àwọn oríṣiríṣi pé mi ò sì sọ̀rọ̀ báwọn hmm. retí kí n sọ̀rọ̀ máa kí mo fẹ́ sọ èmi kọ́ mo sọ àsọtẹ́lẹ̀ ewu wà ní tèmi ah, kí ni ojú ìwòye tèmi ẹ ẹ afẹ́mọ̀ lórí ètò hmm. kí ni ah, ah, mọ̀nítọ̀ ẹ ntọ́ba wa jọra wọn là á fi ń wéra wọn ló yẹ kí n gbé gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run hmm. oríṣiríṣi àsọtẹ́lẹ̀ àtúgbọ́n àṣọ ẹnìkan sọ pé tí lágbájá kan ò bá wọlé hmm. tí tàmẹ̀dù kan ò bá wọlé hmm. àwọn ò ní sin jésù mọ́ àwọn lọ́ọ́ máa bọ fá oríṣiríṣiríṣiríṣiríṣi la ti gbọ́ tó wá pé àwa mọ̀ báyọ̀ ọlọ́run ní sọ̀rọ̀ báyẹ̀ ènìyàn ní sọ̀rọ̀ kí lójú ìwòye yín sírú nǹkan báyìí hmm. gẹ́gẹ́ bí ìránṣẹ́ ọlọ́run. ẹ ṣe olóòtú ohun tí mo fẹ́ kí gbogbo orílẹ̀-èdè àgbáyé mọ̀ ni wípé ọlọ́run kì í ṣe ènìyàn. ọlọ́run kì í ṣe ènìyàn bí ọ̀nà mi ti bí sánmọ̀ ti jìnnà sí ilẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀nà mi sí ọ̀nà yín àti hmm. èrò mi sí èrò yín hmm. ọlọ́run bá a ṣe máa ń wo ọlọ́run bẹ́ẹ̀ kọ́ lọ́lọ́run rí láwọn ìgbà míì ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà sá àti pé ní gbogbo ìgbà gan ṣe rí ojú ẹran ara kò lè mọ ọlọ́run hmm. etí ẹran ara kò lè gbọ́ ọlọ́run àwọn tí ó sọ àsọtẹ́lẹ̀ mo fẹ́ fi dá gbogbo èèyàn lójú pé ọlọ́run ló sọ bẹ́ẹ̀ fún wọn ṣùgbọ́n ká wò ó bí ọlọ́run ṣe bá àìsáyà sọ̀rọ̀ láti jíṣẹ́ fún ezikaya ní àìsáyà thirty eight ó ní lọ sọ fún pé kó pa àìsáyà ọ̀dẹ̀ kì í sọ̀rọ̀ kọ́rọ̀ ẹnu ẹ̀ bọ́ sílẹ̀ ó máa ṣe so ẹ̀rù yẹn ti mú gbogbo èèyàn pé ah, ó ti lọ wípé àìsáyà ti sọ kò tún sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ abẹ́ ti gé ọlọ́run ló ti sọ̀rọ̀ ọlọ́run ló sọ̀rọ̀ àmọ́ kó tó dé gbàgede bíbélì ni pé kó tó dé gbàgede ọlọ́run tún kọ sí padà nítorí pé ẹnìkan ti arrest ọlọ́run konak so ẹni tí wọ́n sàsọtẹ́lẹ̀ sí pé kò lè wọlé láyé ó lè ti mọ́ ọlọ́run mọ́ kọ́nà kan kọ́lọ́run dẹ̀ sọ pé òkè kò tún rí bẹ́ẹ̀ mọ́ ìyẹn ò túmọ̀ sí pé ọlọ́run kọ́ ló sọ bẹ́ẹ̀ àmọ́ ẹni tọ́lọ́run rán yẹn ló yẹ kó fi iyè sí ohun tó ń ṣe kò yẹ ok ní two thousand ní twenty twenty one ọlọ́run sọ fẹ́mi náà pé wípé báyìí ni ìrìn àjò nàìjíríà máa rí mo dẹ̀ dúró ní church mo dẹ̀ sọ bọ́ọ̀lù ọ̀ndẹ̀ ṣe ló máa rí bẹ́ẹ̀ ló ṣe rí hmm. àmọ́ a jáde sórí afẹ́fẹ́ kí gbogbo ayé máa gbọ́ but àwọn tó wà ní church lọ́jọ́ tí a sọ wọ́n jẹ́rìí sí pé ah Baba sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ló rí so ó yẹ ká máa fi Iye sí nǹkan tá a bá ń ṣe àti làákàyè ẹ mọ̀ pé iyè yàtọ̀ sí làákàyè àti àgbékalẹ̀ ọ̀rọ̀ ó yẹ ká mọ̀ ọ́ torí ọlọ́run kì í ṣe nìyẹn. ọlọ́run kì í ṣe kì í ronúpìwàdà. kì í ronúpìwàdà. <laughs> ọ̀rọ̀ yìí oríṣiríṣi nǹkan tá a dẹ̀ rí lórí social media hmm. irú ẹni tó wá ní pé tí lágbájá kan bá wọlé àpolongo fẹ́nibọ́dì hmm. níbí ṣùgbọ́n n tó ń ṣẹlẹ̀ náà làjọ ń sọ n tẹ ètò ìdálé lórí rẹ̀ pé tí nǹkan báyìí bá rí bẹ́ẹ̀ àwọn ò ní sin ọlọ́run mọ́ hmm. àwọn ò lọ máa bọ òrìṣà <laughs> kí ni kí a ti pè yín. ẹ ó dá wọn lójú ni wípé àwọn ò kì í mọ̀fọ̀ <laughs> ó dẹ̀ dá ìsáyà náà lójú ń kí ní àná pé òun ò kì í mọ̀fọ̀ so tó o bá sọ àsọtẹ́lẹ̀ jáde gẹ́gẹ́ bí wòlíì ó yẹ kó o dúró sáàárín méjì pé ọlọ́run ni tó bá wù ú tó bá wù ú ó lè sọ pé kí àárọ̀ dọ̀sán ó lè sọ pé kí ọ̀sán ó dòru so ọlọ́run ló rán wọn ọlọ́run ló bá wọn sọ òun ló ṣe dá wọn lójú tó bẹ́ẹ̀ so ká má sọ pé bóyá wòlíì èké ni wọ́n àbí kinní kan ni wọ́n ọlọ́run ló ṣe bí ọlọ́run nínú orin kan tí mo kọ nígbà kan ó ní ẹ̀dá má má ṣe pèrò yé pèrò bí ọlọ́run mọ́ torí tọ́lọ́run bá máa pèrò kò ní jẹ́ pèrò bíi tirẹ̀ ẹ̀dá má má ṣe sọ̀rọ̀ yé sọ̀rọ̀ bí ọlọ́run mọ́ torí tọ́lọ́run bá máa sọ̀rọ̀ kò ní jẹ́ sọ̀rọ̀ bí tirẹ̀ ọlọ́run ọlọ́run wá ṣe bí ọlọ́run ènìyàn ti wùwà bí ènìyàn ọlọ́run jọ̀wá ṣe bí ọlọ́run so tọ́lọ́run bá gbèsè ẹ̀dẹ́ tó bá ṣe bí ọlọ́run ènìyàn á dòmùgọ̀ á hmm. sọ ènìyàn dá láìmọ̀ṣe torí ọlọ́run ni. ojú ìwòye ọ̀pọ̀lọpọ̀ látàrí pé àsọtẹ́lẹ̀ jáde lágbájá ni ó wọlé tàmẹ̀dò ní débẹ̀ hmm. tí gbogbo ẹ̀ wá yí bírí tó wá rí bákan wọ́n ti táàgì ìránṣẹ́ ọlọ́run mi hmm. pópùrọ́ ni ẹlẹ́wọ̀n pé ìyíyan ìṣe láyà ìṣe àwọn ò sọ pé ẹnìkan ìránṣẹ́ ọlọ́run hmm. àwọn ò sọ pé ẹnìkan kì í ṣe ìránṣẹ́ ọlọ́run hmm. gẹ́gẹ́ bí atọ́kùn ètò tí ó sì mọ iṣẹ́ tó gbà àsílẹ́yìn ẹnikẹ́ni ṣùgbọ́n tó bá rújú àwa ń tan ìmọ́lẹ̀ sí láti jẹ́ kó yé àwọn èèyàn kí wá ni àmọ̀ràn tẹ́ ní fún àwọn ìránṣẹ́ ọlọ́run tó jáde gẹ́gẹ́ bí ìránṣẹ́ ọlọ́run tẹ́ ní fún wọn. Eh, ìkan nínú àwọn ọ̀gá mi gan tiẹ̀ wà lára àwọn tó jáde àní dárúkọ ń bí ìkan lára àwọn tó jẹ́ ọ̀gá mi tó jẹ́ ẹni tí ó jẹ́ bíi pa fún bàbá tèmi ní àwọn ọdún àwọn eléyìí dẹ̀ rèé wọn kì í sọ̀rọ̀ ká má bà bẹ́ẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ yìí ó yí padà àmọ̀ràn mi wà ní wípé kí àwọn ènìyàn wọ̀nyí kàn jẹ́ kí ayé ó mọ̀ wípé ọlọ́run ló ṣe bí ọlọ́run. ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ kí wọ́n má ṣe ìfẹ́nu ara wọn kí wọ́n má ṣe ìṣe pé bẹ́ẹ̀ pé ah, ẹ ó ti ṣe kinní kan ẹlòmíì lè torí bẹ́ẹ̀ kó commit suicide. Hmm. wípé ah, ah, mo sọ̀rọ̀ wọn ọ̀bá bẹ́ẹ̀ pé ẹ fún mi ní nǹkan kí n gbé jẹ kó rí bẹ́ẹ̀ o tún lè sọ mí lọ́la kó tún wá padà rí bẹ́ẹ̀ ọlọ́run ló ń ṣe bí ọlọ́run. ènìyàn ṣe bí wọ́n ní kò lè pọ́sibú àmọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́ ni bàbá bá wọn ṣe wọ́n ní kí kò sí àwọn òkú ayé wa ò lè bọ́ sí i àmọ́ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ni bàbá bá wa ṣe wọ́n ní kò sáyé lókè. ó wá loke fún wa lókè ó wá gbógo fọ́lẹ̀ àwa ìyanu lórúkọ rẹ̀. yínká aláṣeyọrí o yínká aláṣeyọrí o ẹ ń bọ̀ lórí ètò yìí láìpẹ́ yìí ìyá àbúrò tuntun ẹ ń bọ̀ lórí ètò yìí láìpẹ́ lágbára ọlọ́run ọmọ tó bá ń jórúkọ ìyàwó òjèṣà <laughs> ètò kájọ sọ̀rẹ́ o ètò kájọ sọ̀rẹ́ tá à ń gbéyàwó lórí ètò tòní hmm. àsọtẹ́lẹ̀ nípa ọ̀rọ̀ nàìjíríà àtàwọn nǹkan tí wòlíì sọ àti àbájáde tó padà wá jáde lẹ́yìn ọ̀rẹ́ yìí hmm. wọn ni kì í ṣe pé ọlọ́run èṣe ọlọ́run kì í ṣe pé àwọn wòlíì parọ́ ṣùgbọ́n ọlọ́run á máa ṣe bí ọlọ́run nígbà tí èèyàn bá ń ṣe bí ènìyàn ètò kájọ sọ̀rọ̀ tòní gbẹgbẹ yẹn máa gbọ́ ọmọkùnrin náà ṣáà ti di bó ṣe ń hó bó ṣe <laughs> ń ró gbàǹgbàǹgbàǹgbàǹ mò ń bọ̀ mi ti ṣetán a ti dì rárá rárá àbọ̀. ètò Ká Jọ Sọ ṣì ń tẹ̀síwájú pẹ̀lú ọláyẹmí kan bá àwọn sàtọ̀ Pasuma the great abẹ́rẹ́ rẹ̀ ayayaya officially bàbá méjì ọmọ bàbá fọgà nílùú ìwò ìjẹsà ẹ̀yin tẹ́ ẹ̀ ti dẹ̀wọ̀ èrè ẹlẹ́ẹ̀ tráfù ẹ̀ ti tráfù rárá ìwọ tó bá fẹ́ jẹ ẹ̀bùn láti lọ sí free trip to ìwò ìjẹsà lẹ́yìn ètò yìí ẹ pè mí bẹ́ẹ̀ ṣe máa débẹ̀ ìlú tó lálùbáríkà ni màá máa yín tán later anyway ẹni sí gbogbo àná lè jẹ́ tó ní gangan apostle ọdúnyẹmí israel tí orúkọ bàbá tí wọ́n jẹ́ ọ̀jẹ̀gẹ̀lẹ̀ orin rẹ̀ ìránṣẹ́ ọlọ́run oníwàásù ni wọ́n orin yé wọn ọ̀rọ̀ ọlọ́run yé wọn ah, ìpọ̀ ò ní pin yín a fẹ́ mọ̀ yín gangan gangan èwo ló ṣáájú ni gbogbo tá a kà ló ṣáájú ni abẹ́ tí ọkọ̀ gba ìpè láti inú oyún àgbo gbogbo ẹ̀ gbogbo ẹ̀ kàn ibo láti bí yín mọ̀lúwo nìyín ọdúnyẹmí israel ọ̀jẹ̀gẹ̀lẹ̀ bàbá mi ló ń jẹ́ israel ọ̀jẹ̀gẹ̀lẹ̀ ní orúkọ mọ̀lẹ́bí wa <laughs> eh, a bí mi ní ìlú èkìtì ìkọ̀lé èkìtì ó jẹ́ ọmọ bíbí ìlú ìkọ̀lé èkìtì èkìtì state nigeria e, um, eh, láti kékeré ni mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ olúwa orin kíkọ àbá ń lé ni <laughs> àbá yẹn ń lé ni mhm. torí àti bàbá àti màmá àti grandpa grandma gbogbo <laughs> wọn ló ń kọrin so orin kíkọ àbá yẹn ń lé ni àmúdẹ̀ ah, máa ń jẹ́ kó yé àwọn èèyàn wípé bíbélì sọ wípé ìpè àti ẹ̀bùn ọlọ́run kì í gbà padà lọ́wọ́ ẹni so ìpè ó yàtọ̀ sí ẹ̀bùn so tí èèyàn bá ní ẹ̀bùn kó wá ojú ọlọ́run láti débi ìpè hmm. bẹ́ẹ̀ ni so ọ̀pọ̀lọpọ̀ ló máa ń dà á pọ̀ tí ò sì jọra wọn tí ò dẹ̀ jọra wọn ẹlòmíì máa lẹ́bùn á lóun ní ministry bí àwọn ọmọ mi kan wọ́n máa ní pa àwọn ní music ministry <laughs> tó o bá ní music ministry ó yàtọ̀ tó o bá ní ẹ̀bùn orin kíkọ ó yàtọ̀ so nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ni adẹ̀lẹ̀ ìyànnàná ẹ̀ náà níbí kó lè yé àwọn èèyàn music ministry tó ń bá pè ẹ́ wá kọrin tó o bá ní music ministry o ò ní béèrè owó hmm. àwọn ló máa fún ẹ lóhun tó wù wọ́n because it is a ministry ọlọ́run ló máa sanwó fún ẹ. Ah! ìyẹn dìbò ọlọ́fà. bẹ́ẹ̀ ni tó o bá ní music ministry àmọ́ tó o bá ní ẹ̀bùn orin kí n tó wá ẹ fún mi one million ẹ dínàdúrà ọ̀rọ̀ pọ̀ ń bí ẹ má jẹ́ agbẹ̀jì jù bẹ́ẹ̀ kì í ṣe ń tà kán máa fi abala kan yàn náà. òmò sọ pé tó bá jẹ́ pé ayé wà ní àbá wọnú ẹ̀ so kákọ̀ rọra dúró mi tá a bá dé yẹn. ọgbà ẹyọ olólùfẹ́ ètò yìí nípa ibi tí wọ́n mẹ́nu bà ẹ́ àjọ mú nǹkan lẹ̀ ń bẹ̀ torí wọ́n máa ní láti túbọ̀ gbẹ̀jì iṣẹ́ ìfọwọ́sí abẹ́ ìfọwọ́sí ọdúnyẹmí israel ọ̀jẹ̀gẹ̀lẹ̀ bó olórin ṣe wá bẹ̀rẹ̀ tó wá di professional. ẹ orin kíkọ bẹ̀rẹ̀ láti kékeré torí abánlé ni gẹ́gẹ́ bí mo ṣe sọ màmá mi àwọn ni bíi ọ̀gá olórin ní gbogbo kano state ní 80s in the 80s early 80s mid 80s ibi tíṣẹ́ orin kíkọ ti bẹ̀rẹ̀ fún èmi o ní ní ọdún 1985 Eh, <laughs> mọ́mì fẹ́ mọ́mì mi fẹ́ lọ sí program kan ẹni tó máa wá ń ṣe backup wọn lead backup wọ́n máa ń pe ẹni ẹni lead tenor backup ká dárúkọ <laughs> lead tenor backup so eh, so ẹni yẹn ó ṣàbínú lọ kúrò nù báńdì torí àwọn báńdì míì kan wọ́n ń ṣẹ́wọ́ sí so náà ti wá jọrọ ẹ̀ lójú àwọn bọ̀dábọ̀dá tá a máa ń sátẹ̀lé ńgbà yẹn so bọ̀dá yẹn ti wá lọ sí báǹdì bàbá kejì yẹn so mọ́mì mi wá wò pé àtà ah, ló lè kọ tẹ́nọ̀ yìí ọmọ kékeré ara mi dẹ̀ re nínú ilé wọ́n ṣe rìhásà wọ́n ṣe practice lọ́wọ́ so láti ibi kọ́nà ibi tí èmi há sí mo kàn ń ju tẹ́nọ̀ yẹn ah ta ló ń kọrin yẹn. èyí tí mò ń wá rè ti ń jáde látọwọ́ ẹ̀yìn. ta ló ń kọrin yẹn má bọ̀ má bọ̀ má bọ̀ bí mọ́mì mi ṣe pè mí sí iwájú nínú báǹdì nìyẹn bí mo ṣe di tenor lead backup lead tenor backup ibi tí iṣẹ́ orin kíkọ ti bẹ̀rẹ̀ nìyẹn and then láti bẹ̀ lọ àwọn èèyàn máa ma sọ fún torí nígbà tá a kéré ju gan yẹn ìjó kòkòrò ní hmm. ọmọ torí so tàbá tí bá ti lọ sí program tí mi ò lọ àwọn èèyàn máa pẹ́ ah mọ́mì ọmọ yín yẹn dà mọ́mì ọmọ yín kékeré yẹn dà mọ́mì ọmọ yín yẹn dà bí òkìkí iṣẹ́ orin ṣàṣe bẹ̀rẹ̀ ní àwọn ìhà abẹ̀yìn nìyẹn àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run pọ̀ ọ̀nà àpẹyìn lágbára ọlọ́run tábà ní pé ká máa tó ẹgẹ mo rántí inú àwọn orin màmá kan torí <laughs> mo gáì ìṣiṣọ́ mọ́ mọ́ délé dọ́kàn dáadáa àárẹ̀ pọ̀ ní pẹ́ òpin tá a ti ń bọ̀ ẹ̀yin olúwa nínú ọlá rẹ̀ áńgẹ́lì ẹ̀wọ́lẹ̀ fún ọba àwọn rere ẹ̀wọ́lẹ̀ fọba ológo jùlọ ẹ̀kọ́rin ipa àti ìfẹ́ rẹ̀ alábò wa ní àtẹ́ni ìgbani ó ń gbénu ògo ẹlẹ́rù ní ìyìn olúwa. <laughs> Mama, ọ̀jẹ̀ gẹ́lẹ̀ ẹ eh, eh, káwá kúrò ń bẹ̀ díẹ̀ awo hmm. tí gangan di bíi mélòó wa. awo ẹyọ kan ni mo ṣe. ṣẹṣẹ olúwa ni ò jẹ ẹ̀rá yìí torí mo ń bọ̀ ń bẹ pé ah, yíyẹmí Israel amọ̀bọ̀dá yín ẹ̀yìn ẹ̀bùrà sọjí Israel tọ́kọ bàbá yé jẹ́ kí. I never see this kind girl uh, before wonder wonder àbúrò ẹ̀ tó kọ́ rè ẹni pọ́n jọra ìbáranjú ojú yìí sọ́jí Israel Yẹmi Israel rè kó fojú wọn léde. <laughs> well ohun tó ṣẹlẹ̀ ni wípé àwọn orin tí gbèmí ṣe ń fẹ́ kí orin mi jáde hmm. mi ò rí ìgbọ̀wọ́ ẹ̀ ìgbọ̀wọ́ bẹ́ẹ̀ ni mi ò rí gbọ̀wọ́ bí mo ṣe ń fẹ́ kórin mi jáde. Hmm ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni a ti súnmọ́ mi lè má dárúkọ lórí afẹ́fẹ́ pé ah bọ̀dá ẹ jẹ́ kí kinní yìí ṣe báyìí bá ah, ẹ kinní kan kankan ẹ àjẹtí rẹ ní ah tí n bá gbé ẹ jáde wọn ò ní gbọ́ mi mọ́ hmm. <laughs> pé tí n bá ẹ eh, tí a bá lọ gbẹ́rù wọ ẹ jáde wọn ò ní gbọ́ wa mọ́ ah, ẹ̀yin gangan ló lórin àti àwọn comment báwọn yẹn báwọn yẹn báwọn yẹn ní ìgbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ album mo ṣe first album mi ní twenty fourteen nígbà tí mo ṣe album yẹn ti ń kọrin kọrin kọrin kọrin di gbogbo àwọn sáà bẹ́ẹ̀ mo ti ń kọrin àti mo ti bẹ̀rẹ̀ láti 1985 professionally before 1985 yẹn ga ti ń kọrin ní ṣọ́ọ̀ṣì but pé mo bẹ̀rẹ̀ professionally mo jáde sí stage tó ń gbé mi pẹ̀lú màmá 1985 so <laughs> you know ṣáájú àwọn ìgbà yẹn a ti ń kọrin but tí mo farabalẹ̀ pé ok Ọdúyẹmí ìwọ náà ṣe mo ti produce àwọn orin oríṣiríṣi fáwọn èèyàn mo ti kọ bẹ́ẹ̀ ni mo ti ṣe oríṣiríṣi fáwọn ìbọn pé èyí tó jẹ́ tara tèmi twenty fourteen nígbà ṣe ẹ̀ẹ̀mẹ́rin ni master crash mọ́ system ṣógun òdílé ni àbógun ayé àbí. <laughs> so èyí tá a dẹ̀ ti tẹ invitation card. ẹ ẹkọ ẹkọ orin orin tẹ́ ẹ ṣe tó bàjẹ́ lẹ́ẹ̀mẹ́rin. ẹ eh, well ọ̀pọ̀lọpọ̀ orin tó wà nínú ẹ̀ la padà ṣe mọ́ Eh, àwa ìkan tá a ṣàwà padà ṣe mọ ilé tá ṣe jáde ń pé mo ti gòkè mo ti sọ o ọmọ ọlọ́run mo ti gòkè mo ti sọ o Eh. mo ti gòkè mo ti sọ o ọmọ ọlọ́run mo ti gòkè mo ti sọ o òkè ta lágbára gùn tí wọ́n ṣubú òun lọ́mọ ọlọ́run gùn mo padà wá ṣọpẹ́ mo ti gòkè mo ti sọ. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti kọrú orin yẹn wọ́n ti gòkè mo ti sọ. so iṣẹ́ ti pọ̀ gan-an a máa dúpẹ́ èyí tá a ṣàwà padà lọ́ǹtì yẹn àárín two days la fi ṣe hmm. torí. kogun. ìdílé mọ̀ tún kọ́ eh, àti tẹ invitation card ṣé a máa wá dé ibi lọ́ńṣì a máa wá sọ pé àsọ́rí ah, o kò sórin o aṣáàdúgbò <laughs> lọ́lọ́run pé àrí nǹkan kan present. kó tó wá ní pé àkúrò ń bè ṣé nǹkan kan bẹ́ẹ̀ ṣe bórin ilé tí o gbẹ ṣe tí o gbẹ ẹ̀gbọ́n orin àbúrò orin gbogbo ìdílé orin ṣé ẹ ti fìgbà kan rò pé ẹ wo nígbà tẹ́ ẹ rí gbọ̀nwọ́ yẹn ṣe hmm. sọ pé ẹ wo mọ́jà rẹ tó mi ò give up lórí orin kíkọ torí ń gbà mí gan ní church eh, bíi pàǹṣe kọ́nsáàtì náà ni. Mm Hmm. so mo máa ń sọ fáwọn èèyàn pé kò sọjọ́ tèmi ò kí ń lòde eré hmm. kò sọjọ́ tí mi ń lòde eré torí ńgbà míì ní ṣọ́ọ̀ṣì a lè má ṣe wàásù tó yẹ pé orin orin tó má ti hmm. ṣe mí sórin lọ́jọ́ sunday yẹn báyìí orin là á kọ throughout. pẹ̀lú gbogbo ọmọ ọjọ́ yìí pẹ̀lú everybody <laughs> so mi ò give up lórí orin kíkọ láti fọ láti gbà nígbà kankan rí mi ò give up lórí orin kíkọ rí ṣùgbọ́n ohun tí èmi ń rí ń bẹ̀ ni wípé mo rí àwọn mo mọ àwọn wòlíì tó ń kọrin dáadáa àmọ́ ah, ah, mo nígbà tí mo dé kó tí mo rí baba akin ade of blessed baba memory baba lion of judah ah! wòlíì hanran bẹ́ẹ̀ ni wòlíì hanran ni baba yẹn orin dẹ orin kíkọ dẹ pọ̀ so gbogbo irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn ló ti inspire mi pé ó ṣe é kó pọ̀ hmm. ẹ̀bùn ni ìpèrè méjèèjì so o ní láti mọ ibi tó máa gbé ẹ̀bùn ẹ̀ sí tó bá ní ẹ̀bùn ó ní ó fi ẹ̀bùn fún wọn kí wọ́n lè fi pa owó Mm. òyìnbó òyìnbó ẹni pé he gave them gift. gift that they may profit with that so mm. wàá fi ẹ̀bùn yẹn pa owó ni òun mo ṣe máa ń sọ fún àwọn tó sọ pé àwọn ní music ministry má sọ bẹ́ẹ̀ mọ́ tó bá ti ń béèrè owó mm. má sọ bẹ́ẹ̀ mọ́ tó bá ní ministry music business music is a business so mo ṣe wàyí báyìí sí mi ò ní music ministry mo ní music business tí n bá kọrin síta mo fẹ́ fi pawó ni. Mm á kí ọlọ́run bẹ́ẹ̀ á dẹ̀ kí àwọn tó bá farabalẹ̀ tó tó láìkí wa <laughs> bẹ́ẹ̀ ni mo sọ fún yín bẹ́ẹ̀ ni a kì í so kì í ṣe ìsiná ẹ má yẹ ká gbé pọ̀ wípé ẹ ẹ iṣẹ́ mi. à ń bọ̀ à ń bọ̀ lórí ẹ̀ ní máa tún yín gbé wá mo ṣèlérí fún ẹ̀yin olólùfẹ́ ètò ìpè máa tún wọn gbé wá láti ká wá yànnàná lórí because ọ̀pọ̀lọpọ̀ àwọn tó pe tó sọ pé àwọn ní music hmm, ministry lónìí hmm. tẹ́ ẹ̀ bá ní million bẹ́ẹ̀ ni hundreds of thousands ẹ̀ lè gbé wọn rárá rárá ẹ jẹ́ àyànnàná ká mọ̀ bí tá a wà gangan gangan ká mọ̀ ká mọ̀ ká mọ̀ tá à ń ṣe ah ẹ ṣe kí n tún yín lẹ̀ báyìí báyìí báyìí ọjọ́ òní nínú Ah, nídìí iṣẹ́ orin kíkọ. Hmm. tínú yín dùn jù pátápátá. Hmm. ẹnìkan ló pè mí fún wedding torí mo láwọn èèyàn kan tó yẹ pé pẹ̀lú pé wọ́n ṣe mọ̀ pé à ah, pé wòlíì pé dádì ẹ̀yin lè máa kọrin fọ́mọ mi o tọmọ mi bá ṣe wedding dádì ẹ̀yin lè máa kọrin fọ́mọ so mo láwọn èèyàn bẹ́ẹ̀ jẹ́ pé èèyàn nílé yìí wọ́n wọ́n lè gbàkẹ́ lómi fa kò sí bólórin ìṣe popular tó kò mọ orin kan tó mi lójú wọn Mm. <laughs> dadi ẹ̀yin lè máa kọrin fún wedding ọmọ mi o so mo láwọn èèyàn bẹ́ẹ̀ mm. so ọmọ ẹni yẹn pè mí fún wedding ọmọ ẹ̀ nígbà tí adẹ̀ ṣe wedding ọmọ yẹn tán lẹ́yìn bí ọdún kan àtòṣù mẹ́ta ọmọ yẹn dẹ̀ bí bèjì lẹ́ni tí wọ́n ti ní pé ilé ọmọ ẹ̀ ò lè gbọ́mọ dúró mm. so ọjọ́ yẹn ó múnú mi dùn pé ọmọ tí mo kọrin fún òbí bèjì. òbí bèjì ẹ̀sìn ọ̀pẹ́ mi náà bí bèjì. <laughs> ọwọ́ mi rẹ̀ ọwọ́ mi rẹ̀ ọwọ́ mi rẹ̀ ẹni tí wọ́n kọrin fún ó túmọ̀ sí pé tí wọ́n bá pè ní lélẹ́rẹ́ yìí wọ́n kàn máa bí ìbejì lọ prophetic <laughs> musician la wa. <laughs> àwọn oníṣe olórin sá akọrin jẹ́ bẹ́ẹ̀ ni. agbára ọlọ́run pọ̀ ní ìpín wa. ètò ìkájọ tó ṣì ń tẹ̀síwájú pẹ̀lú ọláyímíkà bá ọ̀sán tàbátúbù the great abẹ́rẹ́ orin ẹ ti jẹ́ kí n lọ mú ọmọ mi tútù dẹ̀ tábàlọ́ tábà padà dé ibi tó kù a fẹ́ ni kájọ sọ lẹ́tọ̀ọ́ eléyìí o ètò ní kájọ sọ pẹ̀lú ọláyímíkà bá ọ̀sán tàbátúbù the great abẹ́rẹ́ orin ẹni tí mo gbà lálejò lórí ìránṣẹ́ ọlọ́run alààyè ni wọ́n olórin ni wọ́n tí orin yé dáadáa tán mọ́ ti fún tẹ̀dọ̀ nípa orin apostle ọdúnyẹmí israel ọ̀jẹ̀gẹ̀lẹ̀ apostle ọdúnyẹmí israel ọ̀jẹ̀gẹ̀lẹ̀ ah, ẹ mọ̀ kú kalẹ̀ mo lérò pé ẹ̀ ń gbádùn ara yín dáadáa ó lágbára mm-hmm. ẹ gbádùn tí mo fún yín jẹ gbogbo ẹ lọ bó ṣe kó lọ ẹ ṣe láyà. mo lè kaya sókun. So ọ̀sà ńkọ́. mo lè kàyà sọ́sà mo lè kàyà sápàtà. tẹ bá rí bá jiná tù ńkọ́. bá rí bá jiná tù á lọ dé èsì jésù. ẹ lọ dé èsì jésù. Mm. ẹ mọ jẹrin jiná <laughs> ẹ mọ jẹrin jiná lórí yẹ lórí yẹ. <laughs> Ah, abala ń bá láyà rẹ mo ṣe bí ilé rẹ pé ṣe ẹ láyà mm. ìbéèrè ló kúnnú kínní mm. ẹ fọwọ́ àlàáfíà ròkè mú kàn bẹ̀ ká wò orí máa tẹ̀lé yín lọ. ẹ̀dá mi ṣàánú. apostu apostu ẹ mélòó mo pè yín. ẹ̀ẹ̀mejì ni sà. ẹ̀ẹ̀mejì. kálukú irọ́ wo ló tóbi jù tẹ́ ẹ ti pa fún àwọn òbí yín rí. Hmm. ṣé dádì ṣì wà láyé. dádì ti sinmi nínú olúwa. màmá mi ṣì wà. mọ́ mi ṣì wà. alihamudulilayi alihamudulilayi irọ́ wo lẹ pa tẹ́ ẹ ti pa fáwọn òbí yín rí tó tóbi jù. Mm tó ṣòro láti gbàgbọ́ pé à. ó lè ṣerú ẹ̀ ẹ ọjọ́ tá à ń sọ yìí mo lọ lé kéwú. ọmọ pásítọ̀. <laughs> Oh, mo lọ lé kéwú. ní nílùú wo. ní Kano ní ko ní àdúgbò kan ní Kano ṣá. ẹ dárúkọ ọbẹ ẹ dárúkọ. brigade ní kò fẹ́ máa jí <laughs> mo lọ sí ilé kéwú nígbà tí mo wá. Wa ń bọ̀ wọ́n ti ń wá mi <laughs> torí ó yẹ ká lọ ṣe èmi ni choir master àwọn juvenile choir ní ṣọ́ọ̀ṣì so ó kọ mo kọ láìkí bọ́n ṣe máa ń ṣe yẹn bá ṣe máa ń rúkú bá ṣe ń rúkú bá ṣe ń rúkú yẹn mo láìkí ẹ gan wọn àti ń gbàdúrà tó ń rúkú yẹn máa ń láìkí ẹ ah, pé gbòyàn ló kọ ṣáà rúkú tó ń gàdí sókè bá ah, pé <laughs> mo fẹ́ mọ̀ kí ni kí ni ṣe so mo bá lọ ẹ̀ǹrólù ara mi nílé kéwú mo ṣáà bẹ̀rẹ̀ sí lọ lé kéwú dáàdi mi ò dẹ̀ gbúdọ̀ gbọ́ lọ́jọ́ tá a wá ń sọ yìí ó yẹ ká lọ sí practice tó dáa fẹ́ ṣe ìkórè ọmọdé <laughs> mi ò wá lọ sí church mo wá gba lé kéwú lọ nígbà tí mo fi máa wá kúrò lé kéwú wọ́n ti fẹ́ parí <laughs> practice wọ́n dẹ̀ ń pe àǹtí kan ní àǹtí Evelyn gbà yẹn àwọn náà máa wo program yìí báyìí àǹtí yẹn ò lè believe ohun tí mò ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí àwọn ni coordinator wa ń gbà yẹn àǹtí evelyn àwọn bó ló ti ń bọ̀ mo ní mọ́mí ló rán mi iṣẹ́ nígbà tó máa pé tí mọ́mí wọn lọ máa lọ bá mọ́mí nílé mọ́mí yẹmi ní pẹ́yìn ní mi ò mọ bí tó lọ dádì ló rán mi iṣẹ́ níbo ló lọ bọ̀dá sunday ló rán mi iṣẹ́ aṣá bẹ̀rẹ̀ gbogbo irọ́ yìí àmọ́ lílù òtó pípa lọ́jọ́ tá a sọ yìí àmọ́ aṣá àjagun àjàyè lórí irọ́ burúkú kọ́lọ̀ má jà ara tù àtúrí ọjọ́ burúkú mu. kọ́lọ̀ ń fọ̀rùn kẹ irọ́ yín ẹ mú bèrè kejì ah, ọdún lè ṣọ́ọ̀ṣì ọlọ́lé kéw ṣe ń ò ṣe ọdún yẹmí. Mm. Ah kó tó di pé ẹ di aláya nílé hmm. ẹ̀yin náà bẹ̀rẹ̀ sí í ṣe abiyamọ ẹ má ẹ tẹ̀lé parọ́ lórí ètò àìparọ́ lórí ètò yìí o hmm. ta ni ẹ máa ń wò ẹ máa ń wò pé ah bí yorùbá já yẹ ni tẹ ẹ máa ń wò. ní sàkání ìyá ìbò. ní nígbà tẹ́yìn mọ̀ pé iná ti tójú bọ́. ẹ láwọn agbègbè wo torí agbègbè ibi tá à ń jẹ̀ sí pọ̀ ṣé ní ṣọ́ọ̀ṣì àbí ní ṣò àbí ní ẹja fìmọ̀ torí pé pásítọ̀ ní ní ṣọ́ọ̀ṣì. ẹ tó bá jẹ́ ní ti ṣọ́ọ̀ṣì yẹn mi ò fi ọmọ ṣọ́ọ̀ṣì rí mi ò mi ò ń bá wọn ṣe torí ìgbà tá a bá fi ń jẹun a kì í yàgbẹ́ sí i. Hmm, àìṣègbọ̀nsẹ̀ sí i. Hmm, so mi ò ṣe rí ní ṣọ́ọ̀ṣì ní ṣóò náà mi ò mi ò kọjá yìí mi àmọ́ àǹtí kan wà. Mm-hmm àǹtí kan wà nígbà yẹn tí àbá mo mo ọ̀sọ̀ọ̀sẹ̀ ni mo máa ń lọ sí mo máa lọ ń bá wọn skul ọ̀sọ̀ọ̀sẹ̀ ni ọ̀sẹ̀ yẹn ò gbọ́dọ̀ kọjá ká má mm, dé kí ló kọ wọn ẹ jẹ́ ká fi yẹn lẹ lórí. Ah, irú ẹja mọ orúkọ wọn ìgbà yìí tá à ń sọ yìí ti kọjá. ó ti kọjá eh, eh. ẹ ẹja filẹ̀ bẹ̀. àǹtí kan wà mm. ọlọ́run padà lò yín fáǹtì. ẹ ọlọ́run ló wà fúnra wa. ní tààràtààrà. ọlọ́run ló wà fúnra wa ọlọ́run ló wà fúnra wa. láwọn ọgbà náà ògo dẹ̀jẹ̀ ti ọlọ́run. tí ẹ ti mọ̀ tún rí àtọ̀sùn sí i mm. ah, kọ́lọ́run fi ọ̀run kẹwàá bàjẹ́ owó mm. agbára ọlọ́run. kẹwàá bàjẹ́ akọ̀hún wò náà ni pé yóò ṣe kò ṣe. kò ṣe ẹ̀múbẹ̀rẹ̀ mm. mi. bísọ̀ bí ò ó yẹ kí gbọ̀nsẹ̀ ọmọ ó ta ṣánṣán ṣánṣán ṣánṣán ṣánṣán ṣánṣán ṣánṣán. <laughs> eléyìí ní ṣe ń pa àgbà lóde tónígbà ń lò ọlọ́run ọ̀rọ̀ ọgbà náà la ṣe wọ́n ní lójúmọ́ ọjọ́ kọ̀ọ̀kan fọ́tò ìyára ẹni sẹ́ọ́fì mélòó lẹ́yìn àpàdé. <laughs> èmi ò ṣe ní fọ́tò mi ò ń ṣe in fact àwọn èèyàn tó bá fẹ́ invite mi fún program ẹ send fọ́tò yín sí àwọn fọ́tò nineteen one ti wọ́n àwọn one ti wọ́n fọ́tò tá a ti yà náà látún sọ dáàdì kò sí recent picture ní ẹ má bínú mi ò ń ṣe oní fọ́tò títí lọ bẹ́ẹ̀ yẹn ọ̀rọ̀ oní selfie yẹn kò kò lọ títí. ó ṣeé ṣe kẹ́ ẹ̀yin ẹ̀ ìṣàbà. ìgbà mi oṣù mẹ́fà mo lè má ṣe selfie. ẹyọ ẹyọ kan sí ìbéèrè ń ó sì lè yà ìbéèrè sí ó sì yàrá wọ̀. Ah, ìyá ìyá bó o lè ṣe pàdé ìyàwó yìí. Ah, ìtàn tó tó ẹgẹ ẹgẹ pépè pé ah, kò ṣeé gé ah, torí eh, torí pé àlásìkò ni mi ò ṣe nífẹ̀ẹ́ lọ sínú irú ìtàn tó tó yẹn mm. bí mo ṣe pàdé ìyàwó mi ìtàn mm. tó tó gùn ni. ọ̀ya mo fẹ́ gbọ́ mo fẹ́ gbọ́. ẹ wẹ ẹbí mi pẹ̀lú ẹbí ìyàwó mi láti òkè ọya ni àwọn òbí méjèèjì ti mọ́ra àwa ọmọ àfi bẹ́ẹ̀ mọ́ra nítorí pé bàbá máa ń lọ sí onísọjí ní dádì mi onísọjí ní dádì ìyàwó mi náà so àwọn àwọn ló máa ń gba dádì mi lálejò nílùú Sokoto láti Kánò so wọ́n ti máa ń lọ bẹ̀ lọ ṣe sọjí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwa náà dẹ̀ máa ń lọ èmi àti ìyàwó mi ti ríra rí ṣùgbọ́n a sọ̀rọ̀ rí ní kéékèèké wọ̀nyẹn ẹ nígbà tó dẹ̀ máa yá nílùú Àkúrẹ́ ẹ mo ń tọ́ láti gé ni o nílùú Àkúrẹ́ àbúrò mi kan ó wà òun ni bí ọmọ afẹ́ fún ìyàwó mi torí ìyàwó mi jẹ́ ẹni tó máa ń kó àwọn ìwé rìn àkàrà suya tó wọ́n ń ṣe ká má polówó lórí ètò wọ́n máa ń dín àkàrà kan àkàrà yẹn dẹ́ ṣe gan mọ́tò máa páàkì láti bí bídé junction tán wá ra àkàrà so ó ṣe gan gbogbo yẹn ló máa ń fẹ́ jẹ àkàrà yẹn so àkàrà yẹn ló rẹ́ẹ̀nì nínú ilé wa kò sẹ́ni tí ó gbọ́n pa àkàrà yẹn nínú ilé wa nítorí àwọn àbúrò mi tó ti gbé ní ìlú bíi tí wọ́n ti ń dín àkàrà yẹn tí wọ́n padà sí ọ̀dọ̀ wa so àkàrà yẹn la máa ń gbọ́ la máa ń gbọ́ so àǹtí ti bí náà wọ́n ti ròyìn ẹ̀ rí pé ó fáyìn ó ṣe kinní kan ó ṣe kinní kan hmm, ó fáyìn hmm. ní ọjọ́ tèmi àti ẹ̀ máa kọ́kọ́ ríra torí òun náà ti ń fẹ́ bóun ṣe máa máa ní ìbápàdé one on one eh, ah, eh, ọ̀kan ọ̀jọ̀kan pẹ̀lú mọ́mì mi hmm. torí wọ́n ti jọ mọ́ra láti òkè ọya so ó máa ń fẹ́ rí wọn gbàtọ́ ni pé màmá dé sí ọ̀dọ̀ àbúrò wọn ìyẹn màmá ọmọbìnrin tó jọ máa fẹ́ tìyàwó mi hmm. ah inú ẹ̀ dùn ó pàkìtì mọ́ra pé kò ń wá rí màmá so àti bẹ́ẹ̀ òun àti màmá máa ń ríra so lọ́jọ́ ta wá ń sọ ètí mi àti ẹ̀ kọ́ ríra yìí ó gbọ́ pé mo wà round pẹ̀lú ẹ̀gbọ́n mi kan pé a wà ní ìlú ló bá dé ṣé mọ̀ kí èmi kọjú sí ẹ̀yìn mò ń ṣe nǹkan míì mo kàn gbọ́ ẹ ká san o mo kàn fẹ́ dáhùn bí mo ṣe ní kí n kọjú sẹ́yìn kí n dáhùn báyìí ẹ sà pápá kẹ́kẹ́ pamọ́ àti òró mi lẹ́nu ni. kí ló dé. ẹwà yẹn ni. ẹwà ó wá jẹ́ kẹ́ ẹ dọ́ọ̀lù bí ìsìn ìrọ̀lẹ́. mo dọ́ọ̀lù àwọn wá rò pé àǹtí wá rò pé ṣe ni mo ní gbéraga Ah, irú èèyàn burúkú rẹ̀ tóun kí kásán tó kọ̀ wò ó tó kọ̀ ṣe ẹ torí ẹyẹn ni mo sọ mọ́ kásán bẹ̀ ẹgbẹ́jẹ kò ṣeé kò ṣeé pọ̀ tó àtìgbà yẹn mo sọ pé ah ah ọmọ ló da tó yìí ẹ lẹ́yìn ọdún mẹ́wàá ẹ̀ lẹ́yìn ọdún mẹ́wàá ìbápàdé àkọ́kọ́ yẹn. tí kẹ́kẹ́ pamọ́ yín lẹ́nu. àti òru àti ó wá tu ìyẹ́ tuntun bẹ́ẹ̀ ni ó wá tú síta ní ẹ̀yìn ọdún mẹ́wàá mo wá padà wá àǹtí yẹn ọlọ́run wá gbé wa padà pàdé ara a ṣẹ̀ wá padà torí ọjọ́ tí mo rí wọn ni mo propose ọjọ́ lóró ogi ah, ah. ọjọ́ tí mo rí wọn lóró náà mú bẹ́ẹ̀ ni mo sọ fún yín so ọjọ́ yẹn mo propose ọjọ́ yẹn náà la dẹ̀ ti bẹ̀rẹ̀ ìrìn àjò ìgbéyàwó àdẹ̀dúpẹ́ torí kò sí ìgbéyàwó tó lè dàbí ìgbéyàwó mi láyé kò sí ìgbéyàwó tó lè dàbí gbé ah ìtàn ìtàn ìtàn ìtàn yẹn dùn ìtàn yẹn dùn ipa ò ní pín yín ṣé tí n bá pín yín jọ mi ìṣẹ̀ máa wá bí. pẹ̀lú ọ̀yàyà. àwọn kan fẹ́ mọ̀ yín síṣẹ́ mọ̀ bẹ́ẹ̀. ọ bẹ́ẹ̀ ni. ẹ jẹ́ mọ̀ yín lórí facebook ẹ jọ ẹ jọ. lórí facebook ọdúnyẹmí israel ọ̀jẹ̀gẹ̀lẹ̀. ọdúnyẹmí israel ọ̀jẹ̀gẹ̀lẹ̀. lórí instagram ọdúnyẹmí israel ọdúnyẹmí israel lórí instagram tiktok ńkọ́ lórí tiktok mi tiẹ̀ wá rántí ohun tí tiktok yẹn torí wọ́n ṣẹ̀ bá mi ṣí yẹn ni <laughs> bàbá pásítọ̀ <laughs> a máa fi léde láìpẹ́ a máa fi léde láìpẹ́ gbogbo ohun tí wọ́n bá fẹ́ mọ̀ pa wọn ẹ kàn sí wọn lórí instagram àti facebook wọn gbogbo ohun tí mo máa bá yín sọ nípa ètò yìí ẹ bá ń dá sí ẹ má dá mi dá ètò yìí ẹ bá mi sọ̀rọ̀ lórí facebook tèmi ọláyẹmí kábàá àtàbàtúbú abẹ́rọ̀ yín lórí facebook page mi ẹ láìkẹ́ gbogbo tẹ bá fẹ́ mọ̀ nọ́mbà wa àmì tẹ́ pè láti fi bèrè nǹkan tẹ bá fẹ́ mọ̀ nípa ètò yìí ẹ fẹ́ ṣe onígbọ̀wọ́ ètò yìí fún ìpolówó ọjà fún afẹ́pẹ́ ìsóde orin tàbí ohunkóhun tẹ bá fẹ́ mọ̀ nípa Àtàbàtúbú tìkálà rẹ̀ tàbí iléeṣẹ́ Orísun tẹlifíṣàn ẹ bá mi sọ̀rọ̀ lórí ibi tí mo sọ fún yìí ipa wà ni pé yín àjọṣepọ̀ wọ̀ ní bàjẹ́ ṣé ẹ rọrùn tẹ fẹ́ sùn lálẹ́ ẹ ní lágbára lọ́wọ́ Ọlọ́run àjọṣepọ̀ wa kò wá ní bàjẹ́ ẹ wo èmi fẹ́ lọ sùn lọ́dọ̀ tèmi mọ́mì ibi tẹ gbọ́wọ́ sí yẹn wá òkè ẹ̀yẹ́ gíga náà gbọ́wọ́ sí ibi tó ṣe pàtàkì kẹ wá wọlé kẹ wá lọ bẹ̀rẹ̀ ṣòro àdúrà yín rẹ̀ wọ́n á gbà <laughs> àwọn ọmọ yín tó wà níbẹ̀ sí wọn padà gbà búrò náà lágbára ọlọ́run orí ètò náà máa ti padà yọ fún yín kíndùn kọ́pọ̀ ọ̀ṣọ́ kí n bẹ́ẹ̀ lọ́bẹ̀ ọ̀gẹ̀ oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe ògbẹ́ni tá a tún jọ látọ̀sẹ̀ yìí agbára mmm, ọlọ́run mi ni wáyé tí èmi fẹ́ lọ sùn ìwòye yá ọgbọ́n òkun straight èmi náà fẹ́ lọ sùn ìpàdé àlàmà ni ó dàwọ̀ ó dàwọ̀.